kí n káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá bí ìwọ́de ìfẹ̀hónúhàn gbogbogbò ní orílẹ̀-èdè Nàìjíríà ti wọ ọjọ́ kẹrin ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn olùwọ́de náà láti dáwọ́ dúró kí wọ́n sì fi ààyè gba ìjíròrò lórí ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ ààrẹ ni ó ti bá àwọn ẹbí àwọn tí ó pàdánù ẹ̀mí wọn níbi ìwọ́de náà kẹ́dùn tí ó sì wí pé ó dùn òun dọ́kàn àti wípé òun ti gbọ́ igbe àwọn ènìyàn òun tí òun sì fi dá wọn lójú wípé wọn yóò rí ìyàtọ̀ pàápàá jùlọ èsì iṣẹ́ takuntakun láti dá ohun gbogbo padà bọ̀ sípò ààrẹ tẹ̀síwájú wípé ìjọba ń ṣiṣẹ́ lórí ètò amáyédẹrùn fún àwọn ọ̀dọ́ léyìí tí yóò pèsè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún àwọn ènìyàn bákan náà ni ààrẹ rọ àwọn ènìyàn láti yan ìrẹ́pọ̀ dípò pínpín ara ẹni àti ìdàgbàsókè dípò wíwà lójú kan bíi adágún odò láti lè ṣètò ọjọ́ iwájú tí ó dára fún àwọn ìran tí ó ń bọ̀ ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. I must ensure public order in line with the constitutional oath to protect the lives and property of every citizen. Our government will not stand idly by and allow a few with a clear political agenda to tear this nation apart. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án títí di àsìkò yìí ni àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń fi ìbànújẹ́ wọn hàn sí bí ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe kọ̀ láti pèsè àtúnṣe sí ìdojúkọ wọn nínú ọ̀rọ̀ ààrẹ tí ó wáyé lánàá òde òní láti pẹ̀tù sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́kàn ọ̀rọ̀ ààrẹ yìí ni ọ̀pọ̀lọpọ̀ ti fèsì sí wípé kò tí ì ní kókó pàápàá jùlọ lórí ọ̀rọ̀ owó epo léyìí tí ààrẹ ti wípé ó pọn dandan láti yọ ẹ̀dínwó kúrò lórí rẹ̀ èyí ni ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ wípé ó ṣe okùnfà àwọn ìdojúkọ ọ̀wọ́ngógó lórílẹ̀‐èdè tí wọ́n sì lérò wípé ààrẹ yóò dá ẹ̀dínwó owó epo padà léyìí tí ààrẹ kò tí ì ṣetán láti ṣe èyí ni ọ̀pọ̀lọpọ̀ ti ń wí pé wọn kò rí kókó gbólóhùn kan dìmú nínú ọ̀rọ̀ ààrẹ lánàá òde òní ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ lẹ́yìn ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu sí àwọn olùwọ́de ìfẹ̀hónúhàn gbogbogbò lórílẹ̀‐èdè Nàìjíríà ni agbẹjọ́rò kan tí ó pe ara rẹ̀ ní JP ti wí pé wọn yóò wo ìgbésẹ̀ tí ìjọba ìjọba fẹ́ gbé lórí ìbéèrè àwọn ènìyàn ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ kò bá gbé ìgbésẹ̀ lórí àwọn ìdojúkọ wọ̀nyí wọn yóò tẹ̀síwájú nínú ìwọ́de ìfẹ̀hónúhàn yìí ní ọjọ́ kìíní oṣù kẹwàá tí ṣe àyájọ́ ọjọ́ òmìnira ní orílẹ̀-èdè nàìjíríà agbẹjọ́rò yìí ni ó sọ eléyìí fún àwọn oníròyìn níbi ìpàgọ́ ìwọ́de tí ó wà ní ọgbà òmìnira Gani Fáwẹ̀yìnmí ní ìpínlẹ̀ Èkó ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká olórin Paul Okoye tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Rude Boy ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fèsì sí ọ̀rọ̀ olóṣèlú Joe Igbokwe òpòye lórí ìpínyà tí ó tún dé bá òun àti ìkejì rẹ̀ Peter Okoye tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Mr P ọ̀rọ̀ ìpínyà yìí tí jo Igbokwe ti wí pé ó ṣeni láàánú wípé àwọn ìbejì náà kò lè jọ ṣiṣẹ́ papọ̀ kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn kí wọ́n sì gba èrè ara wọn jẹ́ bí wọ́n tún ti ṣe ja àjàtúká lẹ́ẹ̀kan sí i tí ó sì béèrè wípé ṣé kò sí àgbà nínú ìdílé wọn láti bá wọn dá sí i àti wípé wọ́n kàn ṣe àṣeyọrí ni wọn kò ní ọpọlọ ọ̀rọ̀ yìí ni rude boy ti fèsì sí wípé àgbà tí kò tó lé ni kí ó gbájúmọ́ ọ̀rọ̀ orílẹ̀ orílẹ̀-èdè tí ó fi ẹnu túká ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Bọ́láńlé níná lowó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọmọ rẹ̀ kú àṣeyege bí ó ti kàwé gboyè tí ó sì wí pé orí òun wú láti jẹ́ bàbá rẹ̀ bákan náà ni ó gbàdúrà wípé kí èyí jẹ́ ìbẹ̀rẹ̀ gbígbé ohun rere ṣe òṣèré náà àti àwọn ìlúmọ̀ọ́ká òṣèré mìíràn ti ń kí ọmọ náà kú àṣeyege tí wọ́n sì ń fi ìfẹ́ hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìròyìn ikú ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí ìtàkùn ayélujára olúwàgbéngà àfọ̀bàjẹ́ kórèdé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ àfọ̀bàjẹ́ tí ó gba orí ìtàkùn ayélujára lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí ni ó mú ìbànújẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ ní iléeṣẹ́ náà lórí bí ó ti ń gbé ẹwà èdè Yorùbá lárugẹ nínú àwọn ọgbọ́n àtinúdá rẹ̀ ní ìgbà ayé rẹ̀ tí wọ́n sì ń kan sára sí àwọn iṣẹ́ rẹ̀ láti ẹ̀yìn wá Afọbajẹ ni a gbọ́ wípé ó ṣubú ní pápá ìṣeré kan ní Ìkẹjà níbi tí ó ti ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá èyí ni a fi kí àwọn ẹbí olóògbé kú ìrọ́jú kí Olúwa dúró ti ìdílé tí olóògbé fi sílẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àjọ ẹgbẹ́ òṣèré tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn AGN ti yọ ìdádúró ìlúmọ̀ọ́ká òṣèré Adam láti ṣe iṣẹ́ tí wọ́n sì bu ọwọ́ lu ìfààyègbà láti ṣe eré tíátà tí ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ orí omi léyìí tí wọ́n takò lẹ́yìn iṣẹ́ orí omi ti Adam Malu tí ìlúmọ̀ọ́ká òṣèré Junior Pope àti àwọn òṣìṣẹ́ bíi mélòó kan ti pàdánù ẹ̀mí wọn lórí iṣẹ́ náà ìkéde yìí wáyé nínú àtẹ̀jáde tí akọ̀wé ẹgbẹ́ AGN ẹni Abubakar Yakub gbé jáde tí ó sì wí pé ìpinnu náà wáyé nínú ìpàdé àwọn aṣojú ẹgbẹ́ náà ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré òṣèré àti adẹ́rìnpòṣónú Ayọ̀ Makùn tí a mọ̀ sí AY Comedian ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí Lanre Makùn kú ayẹyẹ oríkádún nígbà tí ó fi àwòrán rẹ̀ sí orí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì kí kú ìgbà gbogbo rẹ̀ lórí gbogbo ètò eré rẹ̀ nílẹ̀ yìí àti ní òkè òkun AY wípé Lanre ni ó máa ń ṣe àmójútó kò kárí àwọn ètò rẹ̀ tí ó sì wípé òun rí ìbùkún gbà láti ní gẹ́gẹ́ bí ọmọ ìyá bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún bí ó ti ń rí dájú wípé àwọn ètò rẹ̀ jẹ́ àṣeyọrí tí ó sì ń tún orúkọ iṣẹ́ rẹ̀ ṣe ní gbogbo ìgbà ó parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àdúrà ìbùkún ọjọ́ ìbí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Bímbọ́ Afọláyan ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ Òkìkí Afọláyan fún àtìlẹ́yìn àdúrótì àti ìtọ́jú tí ó fún un lásìkò tí ó ṣe àìsàn ráńpẹ́ kan láìpẹ́ yìí ó tẹ̀síwájú láti kọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé òun kì í ṣe ẹni tí ó fẹ́ràn láti máa polongo ìdílé rẹ̀ lórí ìtàkùn ayélujára ṣùgbọ́n ẹni tí kò bá dúpẹ́ oore dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni òun ṣe wá fi ìdùnnú òun wọ̀n sí ọkọ rẹ̀ ní gbangba tí ó sì dúpẹ́ lọ́wọ́ olúwa fún irú ìfẹ́ tí ọkọ rẹ̀ ní sí i àti àwọn ìwà ọmọlúàbí ọwọ́ rẹ̀ bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó kàn sí lásìkò tí àárẹ̀ náà mú tí ó sì wí pé ara òun ti le padà èyí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré náà ti ń kí i tí wọ́n sì ń fi ìfẹ́ hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ àti àtìlẹ́yìn ìgbà gbogbo pàápàá sinimá àgbéléwò rẹ̀ tí ó wà ní orí ayélujára YouTube tí ó pe àkọlé rẹ̀ ní Yẹmí Aládò bákan náà ni ó kí wọn kú àmójúbà apá kejì sinimá náà tí ó sì rọ̀ wọ́n láti lọ wò kí wọ́n lè jẹ ìgbádùn adùn eré náà ó tẹ̀síwájú láti kìlọ̀ fún àwọn tí ó ń fi orúkọ sinimá náà polongo ayédèrú rẹ̀ kí wọ́n ṣọ́ra ṣe nítorí ọwọ́ pálábá wọn yóò ségi láìpẹ́ ọ̀rọ̀ yìí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré náà ti ń kan sára sí sinimá àgbéléwò náà tí wọ́n sì ń fi ìfẹ́ hàn sí i. ẹ wo múfì tí gbogbo yín ti ń retí Yẹmí Aládò aládò tù ó ti wà lórí wùmí toríọlá tv gbogbo àwọn yẹmi aládò yẹmi àlàdà tó jẹ́ fèkì tẹ́ ń rí káàkiri <laughs> gbogbo ẹ̀yin ajínàṣẹ tí ń jẹun ajígbọn ni ẹ ṣọ́ra ò nítorí lọ́jọ́ kan wọ palaba yìí yóò ṣègi. kò ní báyìí lọ fún abala ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni orúkọ tèmi ó dàbọ̀.